ojúmọ́ ire lètò ètò ń tẹ̀ síwájú àwọn àńlé agodo pẹ̀lú àlejò wa ẹ ṣáàrí àmúláwẹ́ láwẹ́ ká tó lọ lẹ́ẹ̀kan Ọ̀túnba Adéoyè béèrè lọ́wọ́ àlejò wa pé kí ni àwọn nǹkan tẹ́ rí pé ìjọba lè ṣe àti ewé ìfẹ́ pàfẹ́rẹ́ èkún àti ẹ̀yin gan tẹ̀ ń ṣiṣẹ́ àgbẹ̀ láti rí i pé yóò jẹ́ kóríyá fún àwọn ọ̀dọ́ wa náà káwọn náà lè ṣe kí ni kàlẹ́ torí wọ́n sọ fún wa wọ́n ní kò síbi tẹ́ ẹ gbin nǹkan sí lédè Nàìjíríà tí ò wù fún ìdí èyí kò yẹ kí ibi pa wá àbí ọ̀nà tí ìjọba lè gbà láti ran àgbẹ̀ lọ́wọ́ ó pọ̀ púpọ̀ ọ̀nà kínní kí ìjọba kó da irinṣẹ́ sílùú ẹlẹ́ẹ̀kejì kó sì tún dákun kó síjú àánú wò wá kó ya kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní owó because àwọn ẹlòmíín ń bẹ tó yẹ pé wọ́n gbé irinṣẹ́ fún wọ́n sì tún nílò àwọn òṣìṣẹ́ náà tó yẹ pé tí wọ́n sanwó fún wọ́n à ń ya owó ẹni tí wọ́n lọ yá owó lọ́yọ̀ ni ó fi iye báyìí sí ó fi iye báyìí sí o owó èlé tó yẹ pé ẹlòmíì ó lè ní pé òkè máa ra gbogbo nǹkan oko ẹ níye báyìí ni hmm. yóò ti sí nǹkan oko ẹ instead pé òkè bàṣíà tí wọ́n fi wọn soya beans ni ó lọ ọ̀dọ̀ ẹnìkan pé òun fẹ́ yá owó lọ́wọ́ ẹ ẹnìyẹn sì ń ra soya beans ni ó sì mọ̀ pé ó máa fún ní owó ó máa sọ fún ẹnìyẹn pé yá mi ní owó kí n fi sanwó àwọn òṣìṣẹ́ yàtọ̀ sí irinṣẹ́ ibi tó bá ti lọ yá owó yẹn níṣẹ́ ẹnìyẹn máa ní ah àwọn nǹkan kú ẹ o ò ní wàá tà fún mi hmm. kò sì ní choice ó sì fẹ́ ó sì fẹ́ ṣiṣẹ́ yẹn hmm, ó máa padà wá gba nítorí ẹ kí wọ́n tà níbi three three thousand per basia ẹ òun tí wọ́n máa sọ pé ok o tó bá gba one thousand naira nǹkan kò tí ì jáde ẹ wá sọ fún mi irú ẹni báyẹn tó bá padà wá di ìgbà tí nǹkan èrè oko yẹn bá jáde hmm. yóò àfọwọ́lẹ́rán báyìí torí tó bá ti ṣèṣirò yóò rí i pé ah inú sọ́tẹ̀jì ló ń wà. ó dà àlejò wa ẹjá kò lórí ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn alágbẹ̀ ní nǹkan ẹjá lọ ti àwọn ní nǹkan ọ̀sìn lọ́lọ́kan òjọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ ló ń sin ẹja ọ̀pọ̀lọpọ̀ ló ń sin ẹran ọ̀pọ̀lọpọ̀ ń sin adìyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yìn tẹ̀yìn nǹkan ojúmọ́jú náà ni ọ̀sìn màálù ẹja wo ti bí ọ̀sìn màálù yìí bó o lo ṣe rí ṣé okòwò tó dáa rí àtibọ́nà wo lẹ́ ń gbà ṣe. Ah, iṣẹ́ màálù ó jẹ́ okòwò tó dáa gidi gan ìyẹn tí èèyàn bá because wọ́n ní pé ẹni tí n tó bá jẹ́ iṣẹ́ èèyàn lèyẹn máa ń mọ̀ ń pa ẹ̀ lèyẹn sì tún máa ń mọ ọ̀nà tó dáa àti ọ̀nà tí ò dáa ń bẹ̀ iṣẹ́ màálù yóò pọ̀ oríṣiríṣi iṣẹ́ màálù bó ṣe wà yẹn èèyàn lè ṣe màálù fún àsìkò ìgbà kan hmm. tó yẹ pé tó bá padà wá yá èèyàn padà kó èrè ẹ̀ ní àwọn ìlú orílẹ̀-èdè míì lọ́pọ̀lọpọ̀ màálùú bíi nípa ọ̀rọ̀ tí mo sọ wípé Burkina Faso màálùú ìjọba wọn ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ tí ń ṣe fún wọn lórí màálùú ni lórí iṣẹ́ àgbẹ̀ yìí ń ràn wọ́n lọ́wọ́ gidi gan-an lórí màálù yóò sì ràn wọ́n lọ́wọ́ débi pé àwọn obìnrin àwọn ìyàwó ilé wọ́n sin màálù hmm. màálù táwọn ìyàwó ilé bá sìn tẹ́ bá rí i ẹ ti mọ̀ pé yes màálù rẹ̀ ló ṣe lè ẹ mọ̀ pé ìyàwó ló ló ṣe lè. wọ́n ti bọ̀. kò sí ẹni tí kò sí ẹni tí èsì màálù ní ọ̀dọ̀ wọn. Hmm. so tí wọ́n bá mú gbogbo ọlá pé wọ́n mú gbogbo ẹ̀rọ wọn lọ́rùn ni. Hmm. tíjọba náà bá dákun tó síjú àánú wò wá náà tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ẹ̀. pé gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ yín látàrọ aládé ìjọba yìí bẹ́ẹ̀ ni torí pé ìjọba náà ló lè ṣe ìjọba ní ìjọba ní ìjọba ní. amú láti orí àwọn àgbẹ̀ oníkan ọ̀sìn oníkan gbíngbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgbẹ̀ sórí ṣé ṣé ṣòro kan náà ló kojú ẹ̀yin oníkan ọ̀sìn àgbẹ̀ oníkan ọ̀sìn àti oníkan ọ̀gbìn ni ìṣòro kan náà ló kojú wa. kí ni àwọn ìṣòro pàtàkì gẹ́gẹ́ gẹ́gẹ́ àṣepọ̀ kan náà ló wà láàrin gbogbo wa hmm. torí màálù tí a bá ń dà sínú ìgbẹ́ hmm. ní pé kó kàn mọ́ ṣáàjẹ́ kó lọ ní ṣáá yàtọ̀ sí àwọn nǹkan nǹkan bẹ tó máa ti ń ṣara lóore nínú àwọn nǹkan ṣe àgbẹ̀ hmm. àgbẹ̀ tó yẹ pé téèyàn bá fẹ́ sin màálù nísìn lójú méjèèjì pé kó ṣe dáadáa èèyàn ní láti mú iṣẹ́ àgbẹ̀ mọ́ hmm. èèyàn ní láti mú iṣẹ́ àgbẹ̀ mọ́. bíbí bíi tìbú ẹni tó bá wòó pé òkè òun fẹ́ ṣiṣẹ́ màálù nísìn ní sísìn tó yẹ pé kò lè mọ ṣe méjèèjì papọ̀ ó ní láti mọ àgbẹ̀ lọ́rẹ̀ẹ́. Hmm. torí nǹkan tá a máa ń gbọ́ tó jẹ́ tó ti fàjà lóríṣiríṣi àwọn bíi. ó ní nípa ọ̀rọ̀ àgbẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ àtàwọn ẹni ọ̀sìn àwa tiẹ̀ wá gbé wá gbé àti wá sọ pé àgbẹ̀ onímàálù hmm. àgbà onímàálù àtàwọn àgbẹ̀ oníǹkan ọ̀gbìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà láti rí pé ìjà àfa oríṣiríṣi ìjà ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ìsìn ọ̀nà àdàlẹ́ tún gbégbá o ẹni hmm. ẹni tó bá ṣe sí àgbẹ̀ yóò mú iṣẹ́ ọ̀gbìn mọ́ tó bá yẹ mú iṣẹ́ ọ̀gbìn mọ́ ó ní lọ́rẹ̀ẹ́ ṣé wọ́n mọ̀ gbin àwọn tí màálù yóò mọ̀ jẹ ní àbíbáwò. àbí màálù yóò mọ̀ jẹ tí wọ́n gbìn tí èèyàn lọ́wọ́ àdìsọ́wọ́ rẹ̀. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà soyabeans tá a rí hmm. tí a bá ti lu soya tá a ti pa soyabeans tán tá a ti ṣe ní tá a fẹ́ ṣe tán lórí ẹ̀ hmm. n tó kù ni pé koríko ẹ̀ àmọ́ lọ ń kó dànù ni tó sì jẹ́ pé ó wúlò fún nǹkan ọ̀sìn jíjẹ mm, mm. tó máa ń ṣe ara lóore dáadáa ni o mm. tá a bá sì tún wò níbi ẹ̀gẹ́ gbígbìn ẹ̀gẹ́ mi ibi tí ẹ̀gẹ́ iṣẹ́ tí ẹ̀gẹ́ ń ṣe lára nǹkan ọ̀sìn kì í ṣe kékeré nísìnyí abẹ ẹlẹ́ran míì tó lẹ́ran tó lẹ́ran sísìn o hmm. lè lọ ní ó lè lọ sí oko ẹ̀gẹ́ kan pé ah lágbájá mo fẹ́ jẹ́ kó o ta oko ẹ̀gẹ́ yìí fún mi hmm. yóò rà mọ́lẹ̀ ni. gẹ́gẹ́ tewé ti gbogbo ẹ̀. tewé ti gbogbo ẹ̀ tó yẹ pé yóò rà fún àwọn nǹkan ọ̀sìn tí yóò rà fún ẹran ọ̀sìn ẹ̀ ni ó rà kalẹ̀ fún àsìkò ẹ̀rùn hmm. ṣé ẹ mọ̀ pé àsìkò ẹ̀rùn ni soyabeans ń jáde tó pé kò ní sí koríko kankan mọ́ nínú igbó kí ni ẹran fẹ́ máa jẹ ẹran yìí sì rí ẹlòmíì ń bẹ tó yẹ pé ó máa ní ẹran tó yẹ pé three hundred cattle. àti hmm. jù bẹ́ẹ̀ lọ. àti jù bẹ́ẹ̀ lọ ẹ sọ fún mi báwo ló ṣe fẹ́ bọ́ àwọn ẹran yẹn lẹ́yìn yìí pé tí ò bá rí nǹkan kan fi bọ́ àwọn ẹran yẹn ó kù ni. Hmm. Hmm. tó bá mú àgbẹ̀ ní ọ̀rẹ́ àgbẹ̀ yẹn ni ó sọ fún yín pé ah lágbẹ́já mo mọ̀ fẹ́ pa soya beans mi níjọ́ báyìí báyìí báyìí kó àwọn ẹran yẹn wá òun náà sì fún àwọn tí wọ́n bá àgbẹ̀ tu soya beans yẹn òun ni ó bùn wọn ní nǹkan pé ẹ̀yin náà ẹgbẹ́ lè yẹ fi ẹ fi ẹ fi ṣe nǹkan so àṣepọ̀ yẹn tí ò bá sí yẹn ibo làgbẹ̀ ti fẹ́ pe ẹlẹ́ran pé kó wá ṣe kínní àmọ́ àwọn ẹni tá à ń sọ yìí pé wọ́n ń kó ẹran ja kínní àwọn míì àjòjì ni wọ́n hmm. àjòjì ni bí àwọn ẹni tó yẹ pé wọ́n ń bọ̀ wá láti kọ́ńtírì kan pé wọ́n fẹ́ sọdá lọ síbi tí lásìkò ẹ̀rùn nígbà pé wọ́n fẹ́ sọdá lọ síbi tó dò wà ní pé kínní kan ibi àwọn èèyàn tí wọ́n bá ń kọjá lọ wọ́n máa ń àwọn ni wọ́n máa ń se olóko níjàmbá hmm. tó bá jẹ́ pé ẹni tó mọ̀ pé ah Ibibi bí lòun wà ibi bí lòun kọjá ó mọ̀ pé wọ́n mọ̀ paṣẹ òun kò ní sí pé tó bá ń dẹran lọ kò ní fẹ́ jẹ́ kó woko olóko. ó dà ẹ̀yin kí lẹ rò pé ìjọba lè ṣe láti rí dájú pé àwọn fàákàjà ti ń ṣe láàrin àwọn àgbẹ̀ oníǹkan ọ̀gbìn àti àwọn oníǹkan ọ̀sìn tó fi lè wá sókun torí ìjọba ti gbé oríṣiríṣi ìgbésẹ̀ wọ́n gbé rúgá jáde àwọn èèyàn ńlá àwọn ọ̀gbà wọ́n ń ṣèkan lọ́wọ́ báyìí náà àwọn èèyàn tí ì fún àwọn eh, àgbẹ̀ àti ẹlẹ́ran ní nǹkan ọ̀sìn èyí tí wọ́n lè ṣe láàrin wọn. pàápàá jùlọ àwọn onímàálù. àwọn onímàálù oní tí mò ń sọ̀rọ̀ lé lórí ṣé rí ìrànlọ́wọ́ náà ni hmm. ìrànlọ́wọ́ ni ojú àánú yìí náà ni hmm. ọ̀nà wo sì ni ojú àánú yẹn ó gbà jáde wá ni pé ẹlòmíín bẹ́ẹ̀ ó lẹ́ran tó yẹ pé pé for example nísìnyí ẹ̀yin lẹ́ran mẹ́ta hmm. ẹ fún mi ẹ̀yin ní méjì ẹ fún mi pọ̀ mọ́ ti tèmi náà mo sì fẹ́ jẹ́ kí àwọn ẹran yẹn kí wọ́n kí wọ́n yẹn kí wọ́n yanjú débi pé tẹ̀yin bá rí tẹ̀yin náà bá rí because gbogbo àwọn ẹran táwọn rí tí wọ́n ń dà ní ẹsẹ̀ títì náà kì í ṣe pé nìkan náà ni mọ́ ni ó lè jẹ́ pé èèyàn márùn ní nínú ẹran eléyìí ní bẹ́ẹ̀ eléyìí ní bẹ́ẹ̀ so wọ́n wàá kó pọ̀ ẹni tí sì ń dá yẹn èrè kan náà lòun náà fojú sí pé ah òun fẹ́ jẹ lórí ibẹ̀ ó sì fẹ́ bọ́ ẹran yẹn tó yẹ pé tẹ̀yin gan náà bá rí i ẹ mọ̀ pé ah yes ó ń tọ́jú ẹran yìí dáadáa bó ṣe tọ́ àti eh, bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ máa ń mú àwọn ẹlòmíín lọ ń ṣì ìwà tó yẹ pé wọ́n dáwó ko lóko láàrin òru hmm. tó yẹ pé wọ́n jẹ ko lóko báyìí wọ́n tún sá lọ lù mí ni ní àwọn ẹni tí wọ́n máa ń da ẹran lọ foreign country eh, káàkiri báyìí àmọ́ tí ìjọba bá ràn wá lọ́wọ́ àwọn ọ̀nà míì ń bẹ tó yẹ pé àwọn ẹlẹ́ran náà lè gbìn tó yẹ pé yóò máa ṣe àǹfààní fún. Eh, ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí aláàjì ìgbà kan wà ìjọba tó wà lóde nísìn ìgbà kan náà ti gbé ìgbésẹ̀ pé rúgà yẹn náà ni rural clinical settlement pé ó dá o àwọn ibì kan nígbà kan àwọn ìjọba ìjọba tó wà lóde yìí náà ni wọ́n ti gbé gbèsè pé ó dáa bóyá rural settlement bóyá eh, kínní kan wọ́n tẹ̀ ti sọ pé káwọn ìjọba àwọn gómìnà àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó pé kán lọ wálẹ̀ fáwọn èèyàn kán máa ibi yìí o hmm. nìkan ti máa da màálùú o iye hmm. káwọn èèyàn tó máa da màálùú kiri kó tó di oníjà. ó gbọ́ ẹja kó o pamọ́ sápá mi kan jẹ́ ìfowó àtọmọdé ọlẹ́nu ẹ̀wọ̀ ẹ̀yẹ wa nulẹ̀ àwọn rúgà àti òṣèrúgà gbogbo ẹ̀ náà làá mọ̀ pẹ̀kẹ́lú ẹja dókè lọ́hùn tá a bá padà dé Ojúmọ́ Ire tẹ̀síwájú ẹ kú kalẹ̀.